wọ́n ní who is mi ò jalè fake transfer ni mo ṣe o a mọ́mí anamayowa b lizard ìdúmọ̀tà c ọ̀tọ̀bọ́lá d tòkunbọ̀ ìyẹléwé e tóyì ìdó àgọ̀gàn kí ni answer number three yẹn o ẹ jẹ́ bá ẹ dára lóhùn answer number three question jam question number three. aago mẹ́ta ti fẹ́ lù master sosa kúrò bíbá ẹni sè ìlọ́wọ́ ìlọ́rìjà wọ́n ní Lizzy ni o China light is the answer okay China light so three questions three questions are nílé nínú yẹn so ẹ kàn fi three questions sílẹ̀ anyway let me round it up with our saying it Lizzy I have, I have established the fact that Lizzie claimed that. Um, okay, what did you, what about did you question number four? <laughs> Legal wife. <laughs> so, <laughs> she, question number four. question number four. Question number four. Who on a grand. oh man olórí burúkú èmi gan without finish reading the question èmi gan ti máa Now, sà. fún ẹ̀yin tẹ́ ẹ bá lè máa wò wá bọ̀tẹ̀ ń gbọ́ wa iye kàkà síta fún yín. Question number four wọ́n ní who sold a graduate girl online and errand boy in Lagos wọ́n níta ló jí graduation ọmọbìnrin ní online àtọmọ òṣìṣẹ́ nílùú èkó a tokunbo ìyá ọ̀ràgùtàn olójú dúdú b ọmọ àlè gambo c ìyéwé d tápándùn e all of the above. Do You want me to read that again? Ah, you know, àwọn kan sọ pé yèwé àwọn kan sọ wípé ọmọ àlè gambo tapandun ni o ìrọ bóyin ò gbà fọlákẹ́ ṣe ni fọlákẹ́ rẹ́rìn wàdẹ̀wà òkè fọlákẹ́ má rẹ̀ níjò àríṣekọ́lá sọ pé ẹ̀sà gambo ah, gbogbo yín fèlè báyìí àá ah, ah. ayọ̀míkú ló gbà o ẹ pàtẹ́wọ́ ẹ jẹ́ pàtẹ́wọ́ Ayọ̀míkú ló gbà o Ayọ̀míkú torí pé o gbà máa sẹ́ẹ̀dì pọ̀ mọ́ mẹ́wàá sí ẹ ní wíìkì hmm, mo sì ní pọ̀ mọ́ mo lè sẹ́ẹ̀dì pọ̀ mọ́ mẹ́wàá sí ẹ ní wíìkì ah, ó yẹ kí èmi náà máa ṣe give away pọ̀ mọ́ mẹ́wàá Ayọ̀míkú send mi ní mẹ́sẹ̀gì ń jọ̀wọ́ ń bọ̀ ẹ yìí ká mẹ́sẹ̀gì Ayọ̀míkú fún yín torí pé gba einstein yẹn máa sẹ́ni pọ̀ mọ́ sí ẹ ọlọ́run mo tẹ̀ bá wá sọ́n online máa ṣó ẹ lọ́nline níjọ kìí dàbí fóònù ló sẹ́ndẹ̀ sí àtọ́rí pé gba einstein yẹn máa sẹ́ni pọ̀ mọ́ sí ẹ o pọ̀ mọ́ mẹ́wàá péré máa tún fowó mi ṣì pẹ̀ sí ẹ má wọrí hmm, pọ̀ mọ́ mẹ́wàá péré máa sẹ́ni sí ẹ o pọ̀ mọ́ mẹ́wàá pọ̀ mọ́ jẹ̀bù kẹ́nìbọ̀dì máa bá mi o máa bá mi o èèyàn mi láyọ̀ mi kú ẹ̀gì fún pọ̀ mọ́ jẹ̀bù ó ní well, what is your message I just read your message yesterday okay yeah ó ní good morning my honourable big brother olúọmọdékewà sir ó ní my pọ̀mọ́ ìjẹ̀bú ti finish and I I need a restock how much how much make I send you how much make I send you to get like fifty pieces ẹ eh, o má worry. tí bá lọ sí nàìjíríà mo lè bẹ kó fifty pieces but nísìnyí mo ṣe lè bẹ ṣíìtì mo lè bẹ ṣíìpù mẹ́wàá má bẹ ṣíìpù ten pọ̀ mọ́ you know maybe when I get back home now má bẹ lọ kó nínú sọ́ọ̀rì hmm. now òun ló gbà ó ẹ bá ẹ pàtẹ́wọ́ náà Fáyọ̀mí kún ah, mi láìpẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe báyìí náà ẹ pàtẹ́wọ́ Fáyọ̀mí kún all of the above ni answer o all of the above all of the above. Arishekola Gambo Nogba, only all of the above. Now let's move to the next question. What is the next question? The next question is number five. Question number five. Wọ́n ní who paid ah ọmọ mo dẹ̀ ah, mo dẹ̀ gbádùn show yìí o ah I need to ẹ kì lọ ṣe mo dẹ̀ mo fẹ́ lọ ṣe test mo ṣe. Question number five. Wọ́n ní who paid Lati groom price? Who for Lati Gurumu Price. A. Lizzie Anjo work. B. Ìyá Àdínì. C. Ìyá Aláṣọ Ṣáínà. D. No Mercy No Mercy Aigbe. E. A and B and C. it will ń bẹ o. Which one is answer? She A ni? Ṣé B ni? Ṣé C ni? Àbí D ni? Àbí E? Èwo lánsà o. Ah, àwọn bàbá online question yìí máa lágbára o. Ọmọwùmí sọ wípé I don't want more. all I want all I want is orí ẹja no mi ò ní orí ẹja o má lọ pẹ mo lè lọ pẹja wíkẹ́ndì bí mo lè rí ẹja pa mo lè tẹ́ẹ̀bù rí ẹja. virginia kan máa sọ pé ó ní èmi náà gbà náà mi ò late legal wife is he is the answer. ẹ pàtẹ́wọ́ fún Ọmọ́wùmí túsátúsán ẹ pàtẹ́wọ́ fọmọ́wùmí túsátúsán òun ló gbà o i ní answer answer answer wa ni answer wa ni Lizzy Anjowoki òun ló sanwó groom price fún orí ẹja láti bí ìyá òun tún ní ìyá àdínì tálù fúlàní fi jẹ ìyá àdínì sí òun tún ní ìyá ṣáínà owó wèrè tó ta ṣáínà ló ti wá o so yìí ni answer ọmọwùmí ló gba pàtẹ́wọ́ fún un torí pé ọmọwùmí gbà á ó jẹ́ request forí ẹja máa wo bí weekend yìí ṣe máa lọ tí bá lọ fún fishing weekend yìí gbogbo ẹja tí bá pa lódò máa gé ọ̀hún orí ẹ̀ máa bá ẹ ṣìpẹ̀ wá fún ọmọwùmí máa bá ẹ ṣìpẹ̀ mo kàn máa ní the mailing address ẹni mọ́tì hmm. mi fẹ́ máa lọ náà ok wọ́n tuntun béèrè question number ẹ̀ àti tún ní jam question number six o. Oh kí ni máa fún ẹni tó bá gba eléyìí o Fọlákẹ́ kí ni ká fún ẹni tí ó bá gba question number six Fọlákẹ́ ìwọ ló máa fún yàn ẹni tó bá gba question number six ìwọ ló máa fún gift o Fọlákẹ́ Fọlákẹ́ Òsínmi sọ fún wa nǹkan tí ó máa fún ẹni tó bá gba question number six sọ fún wa kí ló fẹ́ fún ẹni tó bá gba question number six lórí platform yìí kí ló máa fún olùtọ̀hún fọlákẹ́ mo ti gbé sí iwájú now the question is òun dà jẹ́ wọ glasses mi dáadáa ah fọlákẹ́ máa fún ní oko oko báwo <laughs> ok ó ní òkè o ó ní òkè ló sọ àwọn ẹ̀sìn kókó báwo àrírí wàhálà o <laughs> ó ní òkè o now ẹ kàkà question where is the question where is the question ah ó ti ta lọ lórí bíbá ẹ̀ ó ń bọ̀. Where is the question? The question is the uh, number six question. Who sent? Oh, who said Edomini Ilele? Who said Edomini Ilele? Iyawo, wọn, when she got drunk. Fọlákẹ́ ló máa sọ gift eléyìí No máa funny gift. Má dá one stack gift kò máa fún wa ni kò fún wa the question again is who said ẹjọ́ mi ní ilẹ̀ ẹlẹ̀ ìyá wọn bàbá wọn when she get drunk a a Abike of Onike High School b nurse Madokoku. c Auto D. Iyalaje courtroom. E. Bukky Jesse. So what is the answer? Tàbí máa gbalẹ̀ Àríṣekọ́lá eh, Gambo sọ pé A is the answer. Ẹ pàtẹ́wọ́ fún Àríṣekọ́lá o. Àríṣekọ́lá ló gbà o. Àbíkẹ́ ló sọ pé ẹjọ́ mi nílẹ̀ lẹ̀. Òun ló máa sọ pé ìyá wọn bàbá wọn tó bá ti mọ ti yó so àríṣekọ́lá ẹ pàtẹ́wọ́ náà ẹ kálá tẹ́wọ́ yín náà ẹ̀hẹ́ ẹ pàtẹ́wọ́ o àríṣekọ́lá kí ló fẹ́ kí kíkọ́lá kẹ́ fún ẹ. lolo ani o ti léètè ẹ kàmá vigilance ìwọ náà gbà é but ẹ ka ẹni tó kọ́kọ́ dáhùn ansa yẹn àríṣekọ́lá ló kọ́kọ́ dáhùn ẹ̀ so àríṣekọ́lá la máa fún ní gift àríṣekọ́lá kí ló fẹ́ kí fọlákẹ́ fún ẹ ẹ dá mi lóhùn kí n máa lọ. Eh, Murphy Murphy mark to kọ jam question mọ́ Move fẹ́ máa lọ. Hmm. mi ò lè ṣí ẹ kò ṣeé ṣí ẹ orí ẹja náà nìwọ́n náà obato. For ó bá tọ́ Fọlákẹ́ ó ní orí ẹja lòun náà fẹ́ o ẹ ó dọ̀nà ṣé tẹ́ bá sọ pé orí do you guys mean like orí ẹja like real fish like fish head or you mean orí ẹja as the latila one Do you guys mean ori eja like like a catfish head, or you mean lawan? Obomi ni iṣu. Ta ló ń pè mí báyìí? Hello, mommy. Mommy. Mommy. Mommy. <laughs> mọ́mí àwọn burúkú lọ́wọ́ tó lọ ní Facebook yìí àmọ̀bú mẹ́fì ológìní ò ṣe èèyàn gidi èèyàn níkẹwàá èèyàn mi ni wọ́n ṣe èèyàn gidi wọ́n ṣe èèyàn gidi wọ́n èèyàn burúkú ni wọ́n àwọn olóòlè kúrò sí wàhálà àwọn oníjà pẹ̀sọ̀ sọ́dún máa tóbi lẹ́lẹ́ ẹjọ́ lẹ́ aláǹpẹ̀ mi lọ ní máa wọ́ aláǹpẹ̀ mi olùsìlẹ̀ bíbú yẹn lọ dárí jì wá kò lè kúre lóòótọ́ kò lè kúre franka ti wọ̀ wọ́n lè lẹ́ wàhálà ẹ̀ lè gbà kúrò lára wọn ẹ̀ lè gbà franka kúrò lára wọn wàhálà ẹ̀ lè gbà franka. I'm telling you, ẹ like my fákà kú lọ́wọ́ ọba. I mean, I mean, these are people. these people are, you know, all bless wọn. Ó ti fún mi kọ́ṣọ́ mi kẹ̀. Ah, mo ń bọ̀ bá lọ to just. Ah, ọ̀dà. Ah, ọ̀dà, ẹ kí mi ò ti ah mi ò ti rí question yẹn òun dà èmi bá mi ò ti rí question yẹn òun dà o ah mi ò rí o máa pè yín later mo ok mo ti rí question number seven ok na question number <laughs> mẹ́fì mo fẹ́ lọ rí doctor nítorí ọlọ́run eh, <laughs> question number six mo ṣe rí mo ń bọ̀ mo rí seven nísìnyí who said ẹdùn mi nílẹ̀ ok ok mo ti rí question number seven question number seven. Whoso my money, smashed out and security, security kí ló kọ síbí báyìí, Security dog at Iyewe birthday party, ah mi mọ̀ yẹn o, whoso my money, small south and security dog at Iyewe birthday party, ah, A MHM. B. Zimama C. Ellen Ogun Ogundimu D. Nos Madokoku E. C and D C and D that's the Ellen Ogundimu at Nos Nurse Madokoku so the question again is who saw Moi Moi small south and security dog at Iyewe birthday party hmm ah uh -uh ìyèwé ẹ eh, wọ́n jí ajá security dog ní pati ìyèwé so ẹnìkan sọ pé odúbẹ̀rà olúwatóbi sọ pé mhm mọmọ ibà o mhm ọ̀dọ́ sí pati ìyèwé náà vigilance sọ wípé eh, aa ah, ah, ibà o oh oh i think some people are mọ́nufáyà sọ pé wàhálà mọ́nufáyà lọ́jọ́ kojọ́ fi mí sílẹ̀ ẹ dáhùn question number seven yẹn dá lóhùn orí burúkú ni orí Lawan tí kò gbé ìyàwó ìyàwó ló gbé Latifu question eight ah ah something is not something is not right over here question eight who said Obomi ní iṣu ẹ bá ẹ ti dà mo ti ń lọ ẹ dáhùn question number seven èmi kò mọ̀ o question number seven ẹ bá dáhùn question number seven ṣóun ni ẹ pè c and d so nọọsì madogo kú ni àti <sighs> ẹwọ ti dàrú mọ́ mi lójú mi báyìí let me go back to it if i can go back to it right let me see the question again on my hand okay question number seven who stole my money small south and security dog at yewe birthday party AMHM, BZ Mama, C. Elin Ogundimu, D. North Madokoku, E. C and D. What, so, Adesekola sọ pé C and D. Class captain, you are there. What is the answer to that question, mi ò mọ̀? Class captain, class captain, what is the answer to that question? Number seven, mi ò mọ̀. I don't want to be biased. Cross Captain, I'm waiting for you. What is the answer to that question number seven? Class Captain. Class Captain. Fuck. Hello, somebody there? ẹ̀yin ará kí pdp tó ṣe a sort of money. what is the question what is the answer to that question number seven mi ò mọ̀ o sọ wọn sọ pé and deem mi ò mọ̀ if that is right or not I mean, i'm not sure ká má fún yóò ní gift yìí ká má lọ fún wrong person hello ah wọ́n the gẹ́ẹ̀tì mi o mi ò rí kọ́mẹ̀ntì yín mọ́ question nine ó dàbọ̀ ẹ jẹ́ wàá mú Question one, mostly question one. Question question one. I am married and I'm here with my Ali. I'm in my end now. I'm in I'm in master end. Okay, class at the support with the question. I can pin it down. I think I can pin the question number seven. Let me pin the question seven down for you, class captain. Where is it now? Class captain, mo ti fẹ́ pin it down. Mo ti pin it down. Question number seven here, class captain. Mo ti pin it down. Mo ní mi master ẹ̀ ó dẹ̀ ní mo mọ̀ mo dé tó lọ ń bú mi mi mọ wáyé sọ́jú kọ́mẹ́ntì mi àbí ò ń bú mi ní orí pláfọ́ọ̀mù yìí lọ́hùn tó wá kọ́mẹ́ntì sójú ò máa ń tì í ni ò ń bú mi lórí pláfọ́ọ̀mù yìí lọ́hùn wájú ọba fọ́mẹ́ntì lórí pláfọ́ọ̀mù mi kí ló máa ń ṣe yín náà à ẹ sọ̀pẹ̀ náà <coughs> ó ní mo wà bias ó ní mi pé mo wà bias mo wà bias for waiting do you think I give a fuck alákọ̀ọ́ tí mo ṣe bá gba titi yín náà nìyẹn just máa lọ sún síwájú jàre You are embarrassed because you know the answer. Olójújú is always accusing not early enough. Hello, mommy. Hello, my mommy. Hey, eh, see and din. Ó ní oh no no kò ní ó ní ojú ọtí ó ní pé ni mo gbọ́ me, but ti money. mọ́yìn Okay ok c&d ok wọ́n ní c&d ní answer mo mọ̀ kó sọ pé ó máa ń jẹ́ òun ní ọtí àti aago bọ́ mi ò gbọ́ mọ́mọ́ yín rí àti ajá ṣé wọ́n jí ajá ẹ̀ ni ṣé ó lùsọ ajá ni so mi ò gbọ́ tajá rí ó wá ní mo wà mo wà so accusing nurse Ellen of stealing her drink yeah mo mọ̀ pé sọ pé máa ń jí òun drink ó jí òun drink ó sì jí aago that was what I knew so do you want me to pick her up because of that anyway so that is not that is question number seven then question number one wọ́n ti gbé yẹn padà wá question number one I am a married I am I am married and I'm here with my ally A Polo Rocket B Lady Polo D C Dorcas Abimo Maiwo tọ́lá ni ti pè mí hello yeye. Yeah, yeah. Yes. Right? Wait, wait, re repeat that. What? Yeah, I know about the drink. A wristwatch, yeah. Okay. Okay. They were also. Okay. Okay. Thank you, man. Now, we, we we just got a clarification. We just got a clarification. I mean, totally, a lot of things are uh, allegation anyway. Uh, according to the information I just received now, yet, of course, Olojududu Tokumbo claimed that uh, not Ellen's soul a drink, uh, a wristwatch, and she also said, according to the information, that North Ellen did not provide the security dog that she paid her for. Not that, not that she stole Aja. So she claimed that North Ellen didn't provide a security dog that she paid for. So, so again, all is a lie. Everything right there is a lie by Tokumbo. So obviously there is no answer for that question. Alright. So we're gonna move away from that uh, that question number seven. So let's go back to that question number one or whatever or question eight uh, that was talking about I, I, I am a married I am a married I am married and I'm here with my ally. So A is Polo Rocket, B Lady Polo Dean, C Docas Abi Momawo, D Uh, ìjábí yẹmí ìjáb uh, ìjáb yẹmí ìjáb yẹmí of kújẹ e ikekemi issue of London so what is the answer to question number one question number one what is the answer to that question number one I am I am married and I'm here with my ally. So A Polo Rocket, B Polo Dean, C Dorcas Abimomawo, D Ijabi Yemi of Kuje, E Ikekemich of London. So what is the answer? Uh, and the sọ pé B Lady Polo D. Class captain sọ pé D Ijabi Yemi of Kuje. All of the above is not the it's not the, it's not it's not an option. All of the above is not the option. So you pick one out of this A to E option. All right. So èmi máa èmi máa pick uh, Lady Polo D, which is of course she's Dorcas. I am married and I'm here with Marley. So let's move to the next question. And the next question is uh um Murphy, where is the next question? Eki Malo I'm going. Do we have okay? So we have question number nine. Question number nine from Murphy Ologini. Who run away from Abekuta at Oyo? The question number nine who ran away from Abek, Abek, Abike, oh, sorry, excuse me, not Abekuta, who ran away from Abike at Oyo? A. Dele Taiwo, B. Kolinti. C. Pasuma, D. <sighs> Mo ti rántí o, mo ti rántí, mo ti rántí. Wàsíù Àyìndé, Olúwayé. E. barista. what is the answer to that question number nine? Nuroti, Muroti. The question, the answer is number C from class captain. Oh, that was answer number. Are we on number ten? Number nine. Ẹ wo ẹjẹ Number nine la ṣe Question number nine. Do we get answer for question number nine? Class captain mu D. Okay, D is it C and D. Pasuma and Wasiu Àyìndé mi ò mọ̀ yẹn o di Wasiu mọ̀ kó sá lọ Wasiu mọ̀ kó sá fún Àbíkẹ́ ní pati tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ Wasiu mọ̀ kó tó ferege so the answer is D for that question number nine now question number ten da alright class captain should be all of the above call question number ten class captain eh Murphy that's enough I want to leave man god damn it fucking three o'clock. Question number 10. Who, who gives Wasiu Pata at Lagos and bought Amala? 15k error. ẹran nhun at Radisson Blue. Who gift who gift was? who gift was you, Pata at Lagos and bought Amala 15k, ẹran húnhùn at Radisson Blue. A. Dele Taiwo. B. Conlinton. C. Takpandu. D. Okete. E. Iyanibo. Emi Mwasayo. I don't know what you guys are talking about. Who give wasu Pata at Lagos and bought Amala 15k ẹran húnhùn at Radisson? I don't, I don't know. Who? Question number ten. Let me see what you guys think. Question number 10. What is the answer to that question number 10 that medical capitalism? Hmm. Question number 10. Cost capitalism Musi Takpandu. Okay. And ẹnìkan mú dí òkété hmm. ẹ kì í máa lọ máa kọ́ran mọ́ máa kọ́ran mọ́ murphy oh, is only kashiri. <laughs> what is the answer to this number ten now kí ni answer to number ten ọ̀nìkan ní dorcas ogunjìnrín fúnmilọ́lá mẹ́fì kí ni answer to that number ten is takpandu that that's a bonus question have a good day ok so olórí burúkú Esther Gbọ̀dù òun ni wọ́n fún ní òun ló bọ́ pátá ní Lagos olórí burúkú wọn ló bọ́ pátá ní Radisson torí oúnjẹ fifteen thousand naira tó kú bọ̀ ayé ẹ̀ ti bàjẹ́ aṣáábí olórí burúkú ẹ̀ wọ́n gbé lọ sẹ́kọ̀ọ́ ó tún lọ bọ́ pátá sílẹ̀ torí fifteen thousand naira Esther Gbọ̀dù ó tẹ̀ jújú ọmọ gbé lẹ́kọ̀ọ́ ayé òwò mi Esther Gbọ̀dù wọ́lẹ̀ tèmi dà ń hmm, jẹ́ lọ rí dókítà mi tọkùbọ̀ṣọ́ onídòwò talking about any money agbowó ni làwa a máa ń gbowó ni ibi owó pọ̀ mi báyìí owó a máa ń kówó ni talking about nípa gba owó bí apá sí bí báyìí bí apá owó bí apá owó bí apá a máa ń kówó ni ni a máa ń náwó lọ́wọ́ àwọn oṣàkùṣe bíi tiẹ̀ talking about olórí burúkú dọ́là náà pèlè náà pè jọlá pọ̀ jọlá pọ̀ dọ́là pọ̀ gbogbo dọ́là pọ̀ dọ́là pọ̀ dọ́là pọ̀ ìwo ló fẹ́ ṣé twenty ló fẹ́ ṣé ten ló fẹ́ ṣé five ló fẹ́ ṣé one dollar ni ó pọ̀ nígbà rẹpẹtẹ báyìí máa ń kówó nìyẹn olórí burúkú wọn ló máa tọrọ owó kó lóṣì bó ṣe rò bó ṣe rò sí mi ló máa rí sí ẹlẹ́dàá ẹ̀ bó ṣe rò sí mi bẹ́ẹ̀ ló máa rí sí ṣẹ̀dá ẹ̀ ìyá ẹ̀ kò ní jèrè gbogbo ní jèrè iṣẹ́ ẹ̀ olùkúri wọ́n tí mo ti parí iṣẹ́ ó kú nìyẹn ó ti parí iṣẹ́ ẹ̀ bá gbọ́ pé iṣẹ́ ta ti parí ẹ̀jẹ̀ ti sàn lọ ẹ̀jẹ̀ ti kí ni ẹ̀jẹ̀ ti sàn lọ yẹ́n hmm, lómi díẹ̀ ti jáde ẹ̀jẹ̀ ti sàn dúkùn bọ̀ mo ti fọ ẹ̀jẹ̀ mo ti fẹ̀jẹ̀ gbolẹ̀ mo ti fẹ̀jẹ̀ mo ti fi gbolẹ̀. ok mo ti fẹ́ jẹ́ mo ti fẹ́ jẹ́ gbólẹ̀ tó yẹ mo ti fẹ́ jẹ́ gbólẹ̀ oh. ọlọ́run bá wọn mo ti fẹ́ jẹ́ gbólẹ̀ tó yẹ. àbí sọfẹ́ kì sọfẹ́ kì sáàtì mọ́tò mi fún ẹ mo lè sáàtì mọ́tò mi ìdá kílẹ̀ láyìn láyìn kọ́kọ́ mo lè sáàtì mọ́tò mi sọfẹ́ gbọ́n mọ́tò mi kì sáàtì mọ́tò mi fún ẹ lógún bọ̀ ṣé hello message tí ẹ máa ń ṣe bẹ́ẹ̀ tó ń gbọ́ a gbọ́ ọmọ dáhùn nísìnyí ó máa ṣáàtì nísìnyí. tó bẹ́ẹ̀ start tó kó bọ́ ṣe kó start ó start fúnra rẹ̀ a tún lè pa láti bíbá yìí a tún lè pa ọ tó kó pa tó pa ọ ó ti kú bẹ́ẹ̀ tó kún bọ̀ àwọn tí wọ́n ń sunkún yẹn béèrè pé mọ́tò wo ló ń lò bọ̀bọ̀ fọgànáìsà yẹn pé mọ́tò wo ló ń lò olórí burúkú yẹn náà tẹ̀ bú mi tọ́lá ní can you believe that one táwọn yẹn náà bú mi fọgànáìsà tó wà ní Canada fọgànáìsà tó lo mọ́tò two thousand and kínní mọ́tò nineteen ninety eight Ford mọ́tò yẹn táyà mi táyà mi táyà mi ẹ̀kan ló máa ra mọ́tò yẹn ẹ táyà mi táyà mi ẹ̀kan even kini step step step kini mi ṣobe tí mo ra kini step yìí gan kini just this step alone ṣobe tí mo ra customize ni customize kí fọkànlẹ́sà máa sọ fún mi pé kí ló yẹ máa bú mi <laughs> máa wo máa orú mọ́tò ilé lẹ́gbẹ̀ẹ́ mọ́tò yìí mọ́tò fọkànlẹ́sà lẹ́gbẹ̀ẹ́ lè sórí sórí pé owó bó ṣe nìyà wọ́n orú mọ́tò ilé lẹ́gbẹ̀ẹ́ lè ah, fọkànlẹ́sà orí ẹ̀ ti burú ṣé gbogbo yìí ẹ rò pé kí n máa dá yín lóhùn kí èmi máa dá yín lóhùn ẹ wò mi ò lè dá lóhùn náà orí ìburú ẹni mo dọ̀tí ohun tó dọ̀tí kan ṣé àwọn tó dó mi complain àbáwọn mi wé tí mo dó ṣé wọ́n complain wọ́n kàn fi ń ṣe àwọn mi wé tí mo dó kàn fi ya yín ṣe wọ́n gbà mí o àwọn mi wé tí mo dó kàn fi ya yín ṣe wọ́n kàn fi ya yín ṣe àwọn mi wé tí mo dó wọ́n kàn fi ah tóbi ti mú last one kò sí máàkì mọ́ o. Oh, wò kò sí covid mọ́ kò how you doing. did you need help checking in or you good. all right okay how you doing can I get one thank you boss. ó dàbọ̀ ń my lọ gba short. Apple ah, yìí kó mú nobody here. Worry, mo jẹ lọmọ nọ́mbà sáré. Nǹkan mọ́ No, I didn't have a problem. I just want to automatic take a shot. What kind of shot? Uh, well, COVID and the flu. You have an appointment? no. Can I get a shot? But I'm free today because I'm back on the road. I don't know when I'm going to have time. Just stand right here. You have your Kaiser card? Yeah.